tàbí àwọn nǹkan tó bá ta kókó tó rújú tàbí àwọn nǹkan àmì ńláńlá ní ilẹ̀ Yorùbá ẹ wá rí abẹ́lẹ́ lẹ́ẹ̀kejì náà wá ní abala ìwádìí ìjìnlẹ̀ lẹ́yìn tó ṣe pé ìtàn tó kún fúnṣà ìwádìí tí kì í ṣe àlọ́ tàbí àròsọ ni a máa sọ ní abala ìwádìí ìjìnlẹ̀. Thank ń darapọ̀ mọ́ wa o bóyá ẹsẹ̀ ń wá fún ìgbà àkọ́kọ́ àbẹ́ ìtẹ̀ tí ń bá wa bọ̀ láti ọjọ́ pípẹ́ látọjọ́ pípẹ́ ẹ̀hún ká àkọ́kọ́ táyé náà lè ṣe ni wípé ẹ máa bá wa fi ètò yìí ẹ máa fi sọwọ́ káàkiri tìbútòrò fún àwọn èèyàn káwọn náà bàlẹ́ máa jẹ ìgbádùn ètò yín ètò wa ìtàn Yorùbá àmọ́ lálẹ́ yìí o àmọ́ lálẹ́ yìí olùkọ́ àgbà nìkan ṣoṣo ló máa ṣe ètò fún ìdí kan àbí ìkejì ọmọ mi ojú tó lé ojú tó kọ Hasan Taiwo kò ní lè darapọ̀ mọ́ wa ní orí ètò ní alẹ́ ètò ní ẹ bá wa gbà bẹ́ẹ̀ ẹ bá wa gbà bẹ́ẹ̀ yorùbá ní pé yìnyínní kẹ́ni sèmí ká kọ́kọ́ dúpẹ́ ò ká dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣe wípé àwọn ni wọ́n ṣe agbátẹrù àtònígbọ̀wọ́ ìtàn ńlá tí à ń wò yìí ká dúpẹ́ lọ́wọ́ wọn torí pé àwọn lè jẹ́ kẹ́ ẹ mọ́ rí wa wò eléyìí òní náà ni àbádébi tí ó ní àpẹẹrẹ a rí i pé a ti sọ ìtàn àfàǹdá lẹ́yìn ikú àfàǹdá ká tó wá bọ́ sí ìpele ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kejì láwa yìí àkọ́kọ́ òun mo dúpẹ́ lọ́wọ́ Akeem Adébáyọ̀ láti orílẹ̀-èdè Sweden àbáyọ̀mí ọ̀kan làwọn ó dẹ̀ ti darapọ̀ mọ́ wa láti ìpínlẹ̀ Anambra mo dúpẹ́ lọ́wọ́ rẹ ìgbàgbé olúwanísọlá àrínọlá ọ̀kánbí láti united kingdom bákan náà mo dúpẹ́ lọ́wọ́ ọmọọba adẹ́nipẹ̀kun adébáyọ̀ láti orílẹ̀-èdè amẹ́ríkà ọláníran babatunde david ńkọ́ o láti ìpínlẹ̀ èkó ẹ̀ǹgbàgbé àfáà síkírù láì láti benin republic rasaq ajao ara ọ̀sán pẹ̀fú ẹlẹ̀ àgbà òṣèré nù bàbá mi láti orílẹ̀-èdè amẹ́ríkà olúwaṣẹ́gun adédàpọ̀ báwo láti united kingdom adéńkọ́ o láti dubai ẹ̀ǹgbàgbé abdulhafiz hamsat láti south africa ọ̀yà adébẹ̀nsìn láti ìlú ìbàdàn mọ́gàjì ọláwálé ọlálérè àpàbí ẹlẹ́sìn láti orílẹ̀-èdè amẹ́ríkà dr abiodun àyàndá láti united kingdom bákan náà mo dúpẹ́ lọ́wọ́ adébáyọ̀ abíóyè láti ìpínlẹ̀ kwara bọ́lájí eégúnjọbí mo dúpẹ́ o láti orílẹ̀-èdè amẹ́ríkà ìgbàgbé taofik àjíbọ́lá láti orílẹ̀-èdè france taofik àjíbọ́lá mo dúpẹ́ o olúmídé akínlóye australia ni bàbá wa mo dúpẹ́ tósìn ìdòwú mo láti united kingdom alhaji basir lawal alade ńkọ́ o láti èkó mo dúpẹ́ mo láti orílẹ̀-èdè Italy Mọ́dúpẹ́ Ọlábísí Ayọ̀dèjì ọmọ ọ̀tún Ẹ̀kìtìnú láti orílẹ̀-èdè Amẹ́ríkà ẹ̀yìn gbàgbé Àjàó Tajudeen láti orílẹ̀-èdè Amẹ́ríkà bákan náà ìyá wa Abímbọ́lá Phillips ẹ̀yìn láti orílẹ̀-èdè Amẹ́ríkà ìyá wa Abímbọ́lá Phillips àwọn obìnrin kan ṣoṣo tá a rí pàwọn náà kópa nínú ètò nínú ètò inú bákan náà Mọ́dúpẹ́ lọ́wọ́ Báyọ̀ oyèbáyọ̀ láti orílẹ̀-èdè amẹ́ríkà dọ̀tún fámákiwá òmòdúpẹ́ òmòdúpẹ́ láti orílẹ̀-èdè india ọmọ ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ odò dúpẹ́lẹ́ wa bá mi dọ̀tún fámákiwá fún àtìlẹ́yìn gbogbo ìgbà ẹ̀yìn sì gbàgbé tóńdé ọmọ òun ajalẹ̀ láti united kingdom bákan náà báyìí náà ṣe ń darapọ̀ mọ́ wa ẹja máa fi ètò ìṣọwọ́ káàkiri tìbútòrò àgbáyé sí àwọn èèyàn ẹja máa fi ètò ìṣọwọ́ Thank báwa náà ṣe mọ̀ yí pé abala àkọ́kọ́ tá a máa ń kọ́lù lórí ètò iná ní abala tá a pè ní abala àmọ̀dájú àmọ́ ní abala àmọ̀dájú wa ní alẹ́ tòní ẹ mo rò pé ní àárọ̀ yìí ni mo kọ́kọ́ ti rí ìpinnu ní ọwọ́ ìdájí tiwa lórílẹ̀‐èdè wa nàìjíríà níbi aago mẹ́jọ tún mi pè é nígbà wọn wá pè ó jẹ́ ara àwọn ìdílé balógun pàtàkì kan ní abẹ́òkúta eh, tá à ń pè ní sónóyè àbí sóyọ́ọ́yè nígbà wọn wá pè mí nígbà wọn pè mí wọn láwọn gbé ètò tí mo ṣe ohun tí mo ní balógun ọ̀ṣọ́ ayíkándú òun ni balógun àkọ́kọ́ ní abẹ́òkúta wọ́n ní kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ olùkọ́ àgbà o wọ́n ní bàbá àwọn o balógun sóyọ́ọ́yè ẹni eh, balógun àkọ́kọ́ ní abẹ́òkúta nígbà nígbà wọ́n ṣàlàyé ọ̀rọ̀ tán wọ́n á fẹ́ máa fún wọn lésì wọ́n á fẹ́ hùn mí ẹ farabalẹ̀ o èmi farabalẹ̀ gbọ́ ti yín o a sì jọ ń kẹ́kọ̀ọ́ ni ọwọ́ á o ẹ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ti èmi náà mo wá bẹ̀rẹ̀ sí ní sí láwẹ́láwẹ́ láwẹ́ fún wọn yìí pé irọ́ ẹ̀ gbà o bàbá ńlá yín kọ́ ni balógun àkọ́kọ́ o bàbá ńlá yín kọ́ ni balógun àkọ́kọ́ ọ̀ṣọ́ ayíkandu tẹ̀mí olùkọ́ àgbà pé náà ni balógun àkọ́kọ́ kò sì sí gbogbo ohun tẹ́ ẹ lè mú wá kódà nínú ìwé tí olóyè alhaji ajisa fẹ́ kọ ní tóun náà fẹnu kò sí ni pé ọ̀ṣọ́ ayé kan dùn ní balógun àkọ́kọ́ tí a bá gbàgbé nínú àwọn tó ṣe pé òun lé ogun ogun tó lé lọ sí apá ilẹ̀ àwórì kó tó padà dé nígbà tí sódẹkẹ ti ń so lórí ẹ̀gbá abẹ́òkúta tó fi gbésẹ̀ ní ọdún 1845 wọ́n ní ọ̀ṣọ́ tí alájà ìjìsàfẹ́ náà kọ sínú ìwé ẹ̀ ní pé sódẹ̀kẹ́ ló lórí ogun tó légun lọ pàápàá lásìkò tẹ́ tó ń bá àwọn ìdàhọ̀mí jà ìrìn pé ọ̀ṣọ́ ayíkandú ìlú lórí ogun tó légun lọ ọ̀ṣọ́ ayíkandú yìí nígbà tó wá di pé sódẹ̀kẹ́ ó gbéṣẹ̀ wọn wá lọ́dà o ní ọdún 19 1845 ọdún 1845 tí sódẹ̀kẹ́ gbéṣẹ̀ gbogbo àwọn akọni wá gbà yí pé kí sódẹ̀kẹ́ ẹ̀rùn kí ọ̀ṣọ́ ayíkandú kó wá jẹ́ balógun gbogbogbò balógun abẹ́òkúta kó jẹ́ olórí òní pé kó mọ̀ sọ lórí wọn nígbà náà o àwọn ọba ò tí ì lọ darapọ̀ mọ́ wọn sódẹ̀kẹ́ ní í ṣe olórí nígbà sódẹ̀kẹ́ lọ lọ́wọ́ abọ́ sí ọwọ́ ọ̀ṣọ́ ayíkándú àmọ́ wọn àti ẹnìkan jọ ta kàngbọ̀n wọ́n jọ ta kàngbọ̀n ọ̀rọ̀ pọ̀ ń bẹ ṣùgbọ́n sóyọ òye tẹ́ ẹ̀ ń wí tọ́jẹ́ baba ńlá yín balógun karùn-ún lòun. <laughs> ibi tá a máa ń sọ ni pé ká ṣọ́ra o ká ṣọ́ra balógun karùn-ún ni bàbá ńlá yín hmm, kì í ṣe balógun àkọ́kọ́ ṣùgbọ́n tẹ̀fẹ́ wàá sọ yí pé balógun ilẹ̀ gbà á ọ̀rọ̀ wá pín méjì tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn èyí pé aláké gan ní aláké ilẹ̀ ẹ̀gbá aláké ti aké ni òǹkàlùkù àwọn ọba ni wọ́n mọ ibi tí wọ́n jọba sí kó tó di pé a da gbogbo ẹ̀ papọ̀ àmọ́ àwọn tó pilẹ̀ lọ́tẹ̀ ẹ̀gbá àwọn jagun tẹ́ lọ́tẹ̀ abẹ́kúta àwọn jagunjagun ni ìlú ìbàdàn ni wọ́n sì ti kú ò sódẹ̀kẹ́ nìkan ni ò sí láàrin wọn torí pé sódẹ̀kẹ́ ọ wà lára àwọn ọmọ ogun tí wọ́n ti jà pẹ̀lú lísàbí kó tó di pé lísàbí fi ayé lẹ̀ mo sì ti sọ fún wa nígbà mo sọ ìtàn sódẹ̀kẹ́ mo sọ gbogbo ipa tí òkìkí lù gbogbo wọn bámbámbá tí wọ́n kó àti ń tó ṣẹlẹ̀ láàrin lamọdi tó pa ẹ̀gẹ̀ tí wọ́n fi kúrò nìbàdàn kí wọ́n tó lọ tẹ abẹ́òkúta ẹ rí i pé mo sì ṣe àtúnṣe sáwọn tẹ́ máa ń sọ pé ọdún eighteen thirty ni wọ́n tẹ abẹ́òkúta mo sọ fún wa pé kò lè rí bẹ́ẹ̀ kò lè rí bẹ́ẹ̀ ọjọ́ ń jìnnà ju ìtẹ́ ń mú wà ń lọ ó sún mẹ́yìn jù bá ń lọ torí ìdí èyí kìí ṣe àlọ́ tàbí àròsọ kìí ṣe àlọ́ àbí àròsọ balógun ọ̀ṣọ́ ayíkọ́ńdú òun ni balógun àkọ́kọ́ ní ìlú abẹ́òkúta tòní òun ni balógun àkọ́kọ́ sọyọ́yè tẹ́ ń wí o ẹlẹ́ẹ̀karùn-ún lọ́wà ẹlẹ́ẹ̀karùn-ún lọ́wà ẹ lọ wonú ìtàn dáadáa o ẹ lọ wonú ìtàn dáadáa torí pé ọdún 1911 ilẹ̀ lọ jáde láyé 1911 kẹwàá wò ó sáwọn tó ti lò táwọn tó ti ń lo ìjọba tán ti ń lo ìjọba tán ti ń lo ìjọba bọ̀ tí tẹ́ẹ̀tẹ́sì bàbá ńlá yín náà àsìkò ń bọ̀ tí ń wàá fọ sí wẹ́wẹ́ àtàwọn tí wọ́n jọ lò kú tí wọ́n jọ lò gbà kódà kò sí nínú àwọn àgbà wájú tẹ́jọ lọ tẹ́jọ dìde pẹ̀lú sódẹ́kẹ́ kò sínú wọn rárá rárá igi mújì lórí kódà ó kéré púpọ̀ bí ọmọ pátápátá ló jẹ́ sí ọ̀ṣọ́ ayíkandú à ń sọ̀rọ̀ àwọn ọ̀ṣọ́ ayíkandú tẹ́ ń bá sódẹ́kẹ́ lògbà tó jẹ́ balógun fún sódẹ́kẹ́ àwa ń sọ̀rọ̀ ẹni tó kú ní ọdún 1911 ṣẹ̀rí pé kò jọra wọn kò jọra wọn kò jọra wọn kò jọra wọn torí ọ̀rọ̀ pọ̀ ni pé ìwádìí ìjìnlẹ̀ ó yàtọ̀ sí àlọ́ torí àwọn tí wọ́n sì fẹ́ bi wá léèrè ọ̀rọ̀ náà la máa ń múra lẹ̀ kò sí ìtàn tẹ́ ẹ bá pè wá sí tá a lè gbé jáde o àmọ́ ojúlówó ìtàn lèmi olùkọ́ àgbà ó sọ tó bá sì dàbí irọ́ ẹ lọ wo ìwé ẹ lọ wo ìwé kẹ́ ẹ lọ wo ojú ewé ọgọ́rin àti mẹ́rìndínláàádọ́rùn-ún ìyọ̀n page eighty àti page eighty six history of Abẹ́òkúta ti Ajísáfẹ́ kọ ẹ bàbẹ́ kẹ̀sì lọ wọnú àwọn ìwé míì náà kò sẹ́ni tó sọ yí pé baba ńlá ti yín ìní balógun àkọ́kọ́ ẹ̀yìn lẹ́ẹ̀karùn-ún wọn tò sí kódà ibi tí wọ́n ti tò gbogbo ẹ̀ níbẹ̀ tó sọ pé èyí tó post ẹ̀ gẹ́gẹ́ bí ìṣe mi láwọn kan tá àwọn ìwé àbáwọn ẹ̀rí tá a bá rí tẹ́bẹ́sì lọ wo nígbà tí ìwé ìròyìn ẹ̀gbá àti yorùbá tó ń jáde tẹ́ máa ń kọ wọ́n máa ń kọ àwọn ìtàn àwọn akọ níbẹ̀ ẹ lọ wo tí wọ́n kọ nípa ọ̀ṣọ́ ayíkọ́ńdú ọ̀ṣọ́ ayíkọ́ńdú ẹ̀ bó ṣe nínú mo kí ọ mo kí ọ bàbá dáadáa lórílẹ̀‐èdè adégbòyèga phillips phillips suya ní orílẹ̀-èdè amẹ́ríkà ọmọ ọ̀ṣọ́ ayékọ́ńdú tí ń ṣe balógun abẹ́òkúta àkọ́kọ́. ẹ̀já máa kíra wa kó àbọ̀ sí apá kèlò ìtàn ńlá tá ń bá bọ̀ tẹ́ a bá ti gbàgbé ẹja rán wa létí pé ìkẹtàn kan là ń bá bọ̀ o tá a pe àkọlé rẹ̀ ní lẹ́yìn ikú ààrẹ ọ̀nà kàkàǹfò àfọ̀njá àmọ́ lónìí ọ̀nà àràgbà ni ìtàn tòní jẹ́ torí náà ìfẹ́ ká máa bá mi bọ̀ ká sì máa fi ẹ̀mí dè é. ó yẹ ẹ jẹ́ ká dìjọ rẹ ìbàdàn nílé ẹ̀bọ olúyọ̀lé ẹ jẹ́ ká lọ mọ̀lú àwọn akọni ìbàdàn má jà mọ́ ẹni ọba bá jà ó ìbàdàn má jàmọ́ bí ọjọ́ tí tó jara àdúgbò ọmọ lágẹlú rọra bínú jogun ó sinmi wọ́n ti ní togun-togun là á kò bàdàn ọmọ lágẹlú. ó dáa tá a ti gbàgbé ẹ jẹ́ ká máa rán wa létí pé ìtàn ńlá kan là ń bá bọ̀ o láti ọjọ́ rẹpẹtẹ tá a pè ní lẹ́yìn ikú ààrẹ ọ̀nà kakanfò àfọ̀njá. ifá kí fọmọ aráàlú ní jọ́síjọ́sí wọn ní kí wọ́n lọ rèé májèjì wá kúpa láyé tí wọ́n sì ń pè nìyẹn ṣẹbọ wọn ní bá ìbàdàn kì í gbónílẹ̀ àjèjì ó dá sí àgbàgbé pé ní àná ní ọjọ́ kejì oṣù kẹfà ọdún twenty twenty apá kẹrìnlá ńlá bá ìtàn ńlá apá kẹrìnlá la bá dé. ìbàdàn ọ̀kẹ́gbẹ́ ogun lágbàgbára ó di ẹ̀yìn náà ni. lánàá mo sọ fún wa bí ìran ikú lẹ́yìn ikú ààrẹ ọ̀nà kakanfò àfọ̀njá bó ṣe dé ilẹ̀ àwórì tó sì wọ ilẹ̀ yewa ṣé ẹ gbàgbé pé àwọn dàòlè wọ́n ti ń já wọnú àlá wa lẹ́yìn ikú ààrẹ ọ̀nà kakanfò àfọ̀njáde náà ni. ìbàdàn ti wá ìbàdàn máa jọrọ sùn ìlú olúyọ̀lé ìlú ológun ìlú ògúnmọ́lá ìlú àjàyí ìlú ìbíkúlẹ̀ olókè àgbàǹgbà. ó dàtà bá ti gbàgbé bákan náà lánàá mo jóye kò sọ́kọ́ kò sọ́kọ́ ó ránṣẹ́ ẹ̀bẹ̀ ogun sí ìbàdàn pé wàá gba ilẹ̀ àwórí òyìn ọ̀tà wàá gbà á lẹ̀ lọ́wọ́ ogun àwọn ogun wo ogun ẹ̀gbá tó fẹ́ kó ilẹ̀ wọn kó wá gbà kó wá gbà á lẹ̀ lẹ́yìn tó ṣe pé olúyẹdùn ìbàdàn ó sì fi ba olúyọ̀lé ṣọwọ́ sí wọn tó sì pé ó pàgọ́ sí hm, ìpara Rẹ́mọ láti ìpara Rẹ́mọ ló sì rán iná kojú àti akọni eléèpo lọ. ìbàdàn máa jòrò sùn ìbàdàn kì í dífá kí fọ́mọ́mọ́ aráàlú ní jọ́síjọ́sí wọn a ní kí wọ́n lọ rè májèlé wá fúnfá láyé tí wọ́n ti pè. ọ̀dà tá a bá ti gbàgbé mo ní àbọ̀dé ogun yìí olúyọ̀lé nígbà ọgbọ́n pé olúyẹdú gbéṣẹ́ ó kú sí sọmọ àfàǹjà nìbàdàn ẹni olúyọ̀lé di tẹ̀m̀bẹ̀lẹ̀kùn tọ́rẹ́yìn ńlá kanlẹ̀ tó sì di baálẹ̀ ìbàdàn. ogun lágbàgbára ó di ẹ̀yìn náà ni. bákan náà lánàá mo jẹ́ wáyé pé aláàfin olúewu aláàfin ọ̀yọ́ ọwọ́ àrànlọ́wọ́ ọba òbàrùbá elédùwẹ̀ ọwọ́ ìrànlọ́wọ́ rẹ̀ léyìí tó ṣe pé wọ́n sì wá sí ogun láti wá bá ìlọrin jà tí ẹ gbàgbé pé ìlọrin náà ránṣẹ́ lọ sí sokoto tí wọ́n gbé ogun ládìde ní sokoto yìí pé ah, àwọn ọba mẹ́tàdínlógún ogun tó lágbára ṣe àgbàgbé hmm. ìbàdàn má jà mọ́ ẹni ọba bá jà ó jìyà ọ̀tẹ̀ ìbàdàn má jà mọ́ bí ọjọ́ sí tó kẹrẹ. ó dáa mo jẹ́ wáyé pé Elédùwẹ̀ ó akọni ọba tó sì máa ń pọ ogun bí ogun Ìlọrin ṣe pọ̀ tó ó lé ogun Ìlọrin padà sẹ́yìn ogun láì ó ṣẹ́ o ó ṣẹ́ fún Ọ̀yọ́ Aláàfin Olúewu. ìwọ́n mo wá ní lẹ́yìn ìgbà náà ìwá ni wọ́n wá gbé ogun ńlá míì dìde o wọ́n gbé ogun ńlá míì dìde léyìí ló sọ pé ogun ìṣọ̀kan tí wọ́n pe gbogbo àwọn èèyàn káàkiri tìlú tòrò kódà àwọn akọni ẹ̀gbá wá ní ọdún 1830 àwọn akọni ẹ̀gbá abẹ́kúta àwọn náà wá darapọ̀ mọ́ wọn ṣé àgbàgbé mo tí ọkàn sì ti balẹ̀ wípé pẹ̀lú ogun ńlá yìí dandan ni kí wọ́n ṣẹ́gun Ìlọrin kí wọ́n sì rí Ìlọrin gbà padà. ẹgbẹ́ ogun ńlá gbàgbára ó di ẹ̀yìn náà ni ó múra ìjà bí ẹni mọ̀ tẹ́lẹ̀ ìlú tèyí kò ní kó lé. ọ̀dà ọmọ wa ṣàlàyé pé n tó jẹ́ kí ogun yìí ò fọ́ fún wọn ni wípé wọ́n fi àkókò ṣòfò nípa kùrùkẹ́kẹ́ Yorùbá sì bọ̀ wọ́n ní pé bàbá fi ọdún mẹ́jọ pilẹ̀ ẹrù wèrè ọjọ́ wo ni ó tó já sọ́jà bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yìí ṣe bẹ́ẹ̀ lọ̀rọ̀ yìí ṣe rí ṣé ẹ gbàgbé ọ̀tẹ̀ àti rìkísí tí àwọn akọnídìó akẹ̀gbẹ́ àti bàtọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn tó ṣe wípé wọ́n ránṣẹ́ lọ sí Ìlọrin wọ́n sì tan Aláàfin Olúewu àti ọba ìbàrùbá Elédùwẹ̀ tí wọ́n tàn wọ́n tó pé ibo Olúyọ̀lé nìkan lọ́jà ó ti lé Ìlọrin jìnnà tẹfẹ́tẹfẹ́ pé a gẹ́gẹ́ bí ọmọ Baṣọ̀run òun gbọ́dọ̀ ṣẹ́ ogun yìí ni àmọ́ àṣẹ̀yìnwá àṣẹ̀bọ̀ àwọn ọmọ rẹ̀ pèsè àkíyèsí pé bàbá ẹ̀ fura àwa nìkan la mọ̀ ń dájà ájà tó fi ránṣẹ́ lọ bá kú mi olúyọ̀lé ó sì ọ̀dọ́dọ̀ rẹ̀ bá lọrin jà àwọn bàbá wa la fẹ́ kí wọ́n dógun jà tí ogun sì gbé àwọn ọba ńlá méjèèjì lọ níta àbá gbàgbé ibi tí mo bá dé ní ànánu mọ̀ ń bọ̀ o káwa kan lu apá kèlò apá kẹ apá kẹẹ̀ẹ́dógún ìtàn ńlá tá à ń bá bọ̀ tá a pè ní lẹ́yìn ikú ààrẹ ọ̀nà kakanfò àkùdá. Thank you. ìtàn lẹ́yìn ikú àfọ̀njá mo fẹ́ fi gúnlẹ̀ tá a pè ní season two ẹ̀rí pé season one ni ìtàn ti àfọ̀njá gangan fúnra rẹ̀ sixteen sixteen one sixteen two ni lẹ́yìn ikú àfọ̀njá sixteen three ń bọ̀ <laughs> ibi tí eléyìí bá parí sí ibẹ̀ ni season three ó ti bẹ̀rẹ̀ kẹ́ ẹ tó wá wo nǹkan hmm, ìdínú hmm. nígbà tí season three ìtawà pé òun ni pé lẹ́yìn ogun òṣogbo ẹni sísìn tírì <laughs> lẹ́yìn ogun òṣogbo torí ọ̀rọ̀ dojúrú fún ọ̀pọ̀lọpọ̀ àwọn òpìtàn ẹ níbi tí ń parí ẹ̀sìn ẹ sì tún níbi tá a ti dìde ibi tọ́pọ̀lọpọ̀ fẹ́ gbọ́ kábà lè kíyèsára ni kò sí tọ́yẹ kí n máa mú pépèpé ni pé bàbá mọbi tá a ti ń bọ̀ ká mọbi tá a dé dúró ibi tá à ń lọ kò ní í yé wa. Hmm ọ̀sẹ̀ ńlá ni kú aláàfin olúewu ló jẹ́ fúnlẹ̀ yorùbá torí gbogbo okun gbogbo agbára ńlá kó lọ sí ogun yìí kò sì sẹ́ni tó lórí lọ́kàn yìí pé ọba ńlá méjì ọba ìbàrùbá àti ọba aláàfin olúewu wọ́n lè bógun lọ. Ah! níbi tí ọ̀sẹ̀ yìí lè dé ìran rẹ̀ náà lẹ bàrùbálẹ̀ o yóò ilẹ̀ afi ọ̀tẹ̀ tiwa tó fi kó bá wọn lọ́wọ́ àwọn fúlàní tó ṣe wípé wọ́n ti ń ṣẹ́gun wọn tẹ́lẹ̀ torí lásìkò tí fúlàní ń gbalẹ̀ tiwa àwọn bàrùbá wọ́n dúró wọ́n ń sakin ìdúró tá a fi wá ìrànlọ́wọ́ wọn àmọ́ ẹ wá wo ọ̀tẹ̀ yéni bí ni ọmọ Ẹlẹ́dùwẹ̀ ọbọ ogun lọ́lọ́tẹ̀fọ̀n hmm. ogun tí ń jà lórí oko àjẹ́ àlọrin ènìyàn aláàfin elédùwẹ̀ àti ọba àbàrùbá làwọn náà tún bá lọ aláàfin olóewu lọ hmm. ikú ìwà jẹ́ kàyàkàyà fúnlẹ̀ yorùbá pàápàá o àwọn tí ń bẹ lọ́yọ̀ọ́ torí láńlókè baálé ògbòdò tó ti fara rẹ̀ jì fún lọrin nígbà ó gbọ́ wípé gbogbo yorùbá ti lọ sójú ogun ó gbógun lọ sọ́yọ́ pé wọ́n lọ fogun gba ọ̀yọ́ àmọ́ òòta òun bẹ nílùú ó gbé ogun ńlá ọ̀ṣẹ́gun rẹ̀ ó lè padà ọkàn àwọn èèyàn balẹ̀ pé àwọn akọni ń bẹ ńlé ṣùgbọ́n púpọ̀ nínú àwọn alágbára ọ̀yọ́ tí wọ́n lo ogun ni wọ́n fi ọ̀tẹ̀ ìdẹ fi rẹ́yìn ni làwọn èèyàn sọ yìí pé ọlọ́wọ́ kan rìkísí ńlá nú ó sì lọ́wọ́ kan bíi ìdìkúùpù kọ́lẹ̀ ń pè ìdìtẹ̀gbàjọba pátágbà ni àti rìkísí nígbà ọ̀rọ̀ rí báyìí ó wá wípé àwọn èèyàn tí wọ́n ń bẹ lọ́yọ̀ọ́ wà nínú fún àyàfún ṣé ẹ gbàgbé pé nígbà tí Ọ̀yọ́ Ìlọrin dẹwò tán fẹ́ gbógun lọ Ọ̀yọ́ lọ́jọ́ sí ìjì ńlá ó bẹ̀rẹ̀ iná bàbá mi bu àràjù wọn àwọn àgbà wá bèèrè lọ́wọ́ àwọn àgbà àwọn àgbà ní wípé iṣẹ́ kan ńlá kan bẹ òtítù ńlá kan bẹ jáde ṣe sí Ọ̀yọ́ lọ́jọ́ tó ti pẹ́ pé ogun kógun kò lè tú Ọ̀yọ́ <laughs> ẹ máa dé o ogun kógun kankan ò lè tú Ọ̀yọ́ níbi tọ́kàn balẹ̀ dé. thank you àmọ́ gbà tí àwọn ará ọ̀yọ́ gbọ́ yí pé aláàfin olúewu àtọ̀pọ̀lọpọ̀ àwọn akọni ọ̀yọ́ ti bá ogun lọ kí ló kù tá a ṣe gbogbo wọn gbéra kí láńlókè ìbálẹ̀ ògòdó tó mọ̀ tó padà wá ìfẹ́ àfẹ́wé ẹni tí ó sá lọ Ṣakí ẹni tí ó sá lọ kìsí ẹni tí ó sá lọ sẹ̀pẹ̀tẹ̀rí ẹni tí ó sá lọ ìgbòho ẹni tí ó sá lọ ìgbẹ́tì ẹni tó tún sá lọ ọ̀lọ́rin gan pàápàá báyìí ni ọ̀yọ́ lé ọ̀yọ́ àkọ́kọ́ tá a tún mọ̀ sí kàtúngà ló ṣe tú o tó sì tú di òní tó ṣe wípé àwọn èèyàn sá kúrò ní gbogbo ọ̀bá fọ́ o àwọn èèyàn sá kúrò ó sì di ahoro ó di igbó títí di òní olónìí. Hmm lẹ́yìn ikú Àfọ̀njá. ó dáa o ta ló wá kù tí ó jẹ Aláàfin Ọ̀yọ́ Ọ̀yọ́ ti tú síbà náà ni kí ìtàn Ọ̀yọ́ parẹ́ kọ́mọ̀sí Ọ̀yọ́ mọ́ kọ́mọ̀sí ọba Aláàfin mọ́ ọba di wípé gbogbo àwọn tí ń sá lọ òun kálukú pẹ̀lú gbogbo nǹkan ìṣúra tí wọ́n kó tẹ̀rántí pé àwọn Ìlọrin ti wá kó kan tó bí Aláàfin Olúewu nú tó fi fẹ́ ja ìjà ìrànró ó wá wípé wọ́n bá bẹ̀ ní foríkorí wọ́n bá fi oyè ọba lọ eléyìí akọ́ wọ́n bá foyè ọba lọ tọ̀hún akọ́ wọ́n bá foyè ọba lọ eléyìí òun náà akọ́ à ta ló wá kù tí ó jẹ àwọn àgbà ní pé kò sí àrùn tí ń bọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bí kò ṣe ẹ̀rù akẹ̀lú àtìbà tí ń bẹ ní àgọ́ ọ̀dà torí lásìkò ìgbà náà ògo rẹ̀ àtọlá àtagbára rẹ̀ ti pọ̀ sáyẹ̀sì hmm. gbàgbé pàwọn ni wọ́n di rìkísí wọ́n di rìkísí tí wọ́n di tẹ̀m̀bẹ̀lẹ̀kun láti rẹ́yìn aláàfin olúwewu nígbà ọ̀yá wọ́n lọ fi oyè lọ àmọ́ àwọn àgbà ní pé gbogbo àwọn alágbára gbogbo àwọn bọ̀rọ̀kìnní àti gbogbo àwọn ọ̀yọ́ wọ́n panupọ̀ yìí pé àfojúsùn àwọn kò sẹ́ni tó lè ru ẹrù àgbà lásìkò yìí bí kò ṣe akẹ̀yọ́ àtìbà wọ́n wá rán àwọn ọmọ ilé ọlá àwọn alágbára wọ́n wá rán àwọn méjìlélọ́gbọ̀n ẹ lọ sí àgọ́ ọ̀já o níbi tí àtìdá wà ẹ lọ sọ fún pé ó ń lóye ilé bàbá rẹ̀ ńlọ́kàn o àwọn òsì fẹ́ gbọ̀wé kówé lẹ́nu rẹ̀ ilé sẹ́mi dùjòyè lọ o àfẹ́ gbọ́ lẹ́nu rẹ̀ o nígbà wọn dọ́dọ̀ àtìbà tó sì rí tó wọ́n ṣàlàyé fún àtìbà gbà láti jẹ aláàfin ọwá ní àmọ́ o àgọ́ ọ̀já tí mo wà iná ẹ̀ ti ṣe ètùtù gbogbo tó yẹ kẹ́ ẹ ṣe tí ń fi wọ ìpẹ̀bí nígbà wọ́n ṣe gbogbo ẹ̀ tán tí wọ́n gbé adé Ọ̀rànmíyàn fún adé Ṣàngó fún adé Odùduwà fún Aláàfin báyìí ni Akẹ̀wé Àtìbá ṣe di Aláàfin sí Àgọ́ Ọ̀já. nígbà tó di Aláàfin tán àwọn tí wọ́n wá ń bá ní bàbá o ẹ̀já iléyá o ẹ̀já forílẹ̀ ọ̀yọ́ ilé <laughs> aláàfin àtìbá ní ilé ebo lọ́yá ẹjọ́ kan bẹ́ẹ̀ ń ìwọ gẹ́tà sọ̀rọ̀ oyèrè oyèrè báyìí ló ṣe bẹ̀rẹ̀ sí ní yan oyè sẹ́ríkìlì kan bẹ tí ò yáwó èèyàn ìjọba bá fẹ́ sọ̀rọ̀ nípa oyè ọ̀yọ́ yàtọ̀ sí àwọn ọ̀yọ́ mèsì tí wọ́n jẹ́ méje àwọn oyè tá a lé lọ́yọ́ o wọ́n lé ní ọgọ́rùn dáadáa láwọn oyè ńláńláńláńláńlá ìní tí ò wá yáwó èèyàn tí Aláàfin bá wá fi àwọn èèyàn jẹ àwọn oyè kan ní ìsìn ẹja padà sínú ìtàn odidi ọ̀rọ̀ bùnmí lèyìn báyìí ló ṣe dá wọn jókòó lọ́wọ́ aránṣẹ́ pé àti Kìsí o àti Ṣakí o àti Ìgbòho o àti Ṣẹ̀pẹ̀ gbogbo ibi tí àwọn nǹkan ìṣúra wà ẹ lọ kó wá báyìí ló ṣe ní wọ́n kó àwọn èèyàn wá báyìí ni wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní kọ́ ààfin Aláàfin Àtìbá wá jáde onílọ́ọ̀ni o mo yí ọkọ̀ ìlú yìí padà kúrò ní àgọ́ o mo yí ó kọ ẹ̀ kúrò ní àgọ́ mo wá sọ di Ọ̀yọ́ ìdínú tó ṣe pé Ọ̀yọ́ tòní tí bàbá mi kú bàbá yèyé àtẹ̀dá ọba tó tó tó ń bẹ Ọ̀yọ́ Àtìbà ìlà ń pè é Ọ̀yọ́ Àtìbà àgọ́ Ọ̀já ní kọ́kọ́ ń jẹ́ àgọ́ ìní kọ́kọ́ ń jẹ́ kó tó wá di nígbà tí Aláàfin Àtìbà di Aláàfin ìyẹn la sọ di Ọ̀yọ́ Àtìbà iná ní Ọ̀yọ́ tá a mọ̀ lónìí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí bàbá mi kú bàbá yèyé tí wọ́n ń bẹ níbẹ̀ ọ̀rọ̀ ń bọ̀ a rì kìí ṣe ìgbà àkọ́kọ́ rè o tá a gbé olúùlú kú òǹbì kan lọ síbì kan mo rò pé bóyá bíi mẹ́rin àbí márùn-ún ti ló dì báyìí odidi ọ̀rọ̀ bàbá fẹ́ sọ ìtàn ọ̀yọ́ gangan ní tààràtàrà. ti wá di ọba aláàfin ó wá bẹ̀rẹ̀ sí ní ṣe ìlànà pé báwo la ṣe pín oyè tó ṣe wípé oyè ṣe pàtàkì ní ilẹ̀ yorùbá ó yẹ ká pín oyè ká mọ oyè ìlú ká sì mọ oyè ìdánilọ́lá ká mọ oyè ogun. oyè ẹ jẹ́ ká kí wọn lálẹ́ di ọ̀yọ́ a kì í rọ́bà fún lálẹ́ di ọ̀yọ́ ó yá ẹja lọ rèé ká láàfin ọmọ àjòwú yọkọ lẹ́nu abíkun tọ́tọ́ lẹ́yìn. Ojo bìso ògùnkùn ibi tó ti ní kólówó gbowó kí wọ́n fọ́ da tọwọ́ rẹ̀ lẹ̀ ṣé kó lè bá a dìjà ni kọ́ba aládé ó lè rí òun jẹ ni ọ̀yọ́ máa pàṣẹ kẹrẹ má ọmọ àtìbà. báyìí ni ó ṣe jẹ́ wípé àtìbá di aláàfin nígbà tó wá yanjú oyè tán ó wá kù oyè méjì kan tó ṣe pàtàkì àkọ́kọ́ iná ẹ̀ ní igbákejì rẹ̀ olórí àwọn ọ̀yọ́mèsì tó ń ṣolórí ogun gbogbo ilẹ̀ yorùbá lẹ́ẹ̀kejì ni oyè olórí ẹ̀ṣọ́ rẹ̀ ti ń ṣe ọ̀kan pàtàkì nínú àwọn ogun àríkúmọ̀sá àwọn ẹlẹgbàrá méjì kan wà bẹ́ẹ̀ ti jọ ṣe ìpàdé kí wọ́n tó tú àgọ́ ogun tí wọ́n lọ jà nílọrin kí wọ́n tó tú ká àkọ́kọ́ ni olúyọ̀lé mo ti sọ fún wa pé olúyọ̀lé yìí ọmọ aláàfin abíọ́dún onínídìí ìyá ọmọ Basọ̀run Yamba ni nídìí bàbá Olúyọ̀dé sì ni baálẹ̀ Ìbàdàn ẹnì kejì iná ni Kúrúnmí tó jẹ́ baálẹ̀ Ìjàyè tó ń jẹ́ ọmọ Ìkòyí ẹ̀ṣọ́ ni òun nítorí náà ó mú Kúrúnmí o ó fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ó sì mú Olúyọ̀dé ó fi jẹ Basọ̀run ilẹ̀ Yorùbá ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìlànà a máa ń jẹ Kakanfò sẹ́yìn odi ìlú kìí bá láàfin gbénú ìlú àmọ́ Basọ̀run inú Ọ̀yọ́ ni Basọ̀run máa ń gbé àwọn àgbà ní pé Aláàfin Àtìbá gbẹ́ dáadáa ọmọ sẹ́tàwọn Basọ̀run ti ṣe ó sì mọ̀ ló jẹ́ kó jẹ Basọ̀run kó bá lè pẹ́ wàhálà àti fìtínà àwọn Basọ̀run lẹ̀ ó taari Olúyọ̀lé sẹ́yìn odi ìlú pé Ìbàdàn náà ló kú wà mọ́ wulẹ̀ wàá bá mi gbé ìlú mọ́ gbé bẹ́ẹ̀. ìfọ̀mọ́ tàkàjà lódò. Ogun bẹ lálẹ́ bí Ọ̀yọ́, oníkọ́, abóbakúdùn lóye, ìjọ òkú abóbakú gbogbo ní nǹkan bí ìjogbo, ọmọ bàtàbàtà nìkan àjìpà. Ìkálùjó, ọmọ olókùn ẹṣin Ọ̀yọ́ ilé. Nígbà tó di wípé wọ́n joyè tán, wọ́n wá pe ìpàdé. Ìpàdé àkọ́kọ́ tí wọ́n ṣe ni wípé níwọ̀n ìgbà tó ṣe wípé ọba tó gbéṣẹ̀ Aláàfin Olúewu ojú ogun ló ti kú àti wá ṣe léèwọ̀ báyìí o aláàfin káláàfin ò gbọ́dọ̀ lọ sí ojú ogun mọ́ aláàfin káláàfin ìdínú agbáláàfin ń bẹ nílùú ni ọkàn àwọn èèyàn balẹ̀ lọ́yọ̀ọ́lé wọn ò yóò ní túkàwọn èèyàn sá jáde pé ńgbà táláàfin ò sí ńlé iná jẹ́ kí ọ̀yọ́ ó tú ẹlẹ́ẹ̀kejì ni pé gbogbo àwọn baálẹ̀ wọn ò gbọ́dọ̀ lọ sójú ogun mọ́ wọ́n gbọ́dọ̀ máa wà nílùú láti máa dáàbò bo ìlú àwọn Baṣọ̀run Kàkàǹfò àtàwọn balógun ẹni kí wọ́n máa lọ sí ojú ogun oníkọ́ ọmọ olókùn ẹṣẹ ọ̀yọ́ ilé ọmọ abọ́bajó kóṣó ẹ̀yin lọ́mọ abọ́bajáro oníkọ́ jì. ṣùgbọ́n èkejì ni wípé ìwọ Kúrúnmí ó rí gbogbo apá ilẹ̀ Ìbàràpá tó fi lọ sí ọ̀nà ọ̀nà ilẹ̀ Kétu lọ́hùn di gbogbo bẹ́ẹ̀ mú gbogbo gbogbo tó bá ń bọ̀ àtìntẹ́gbà bá fẹ́ gbé wọlé di bẹ́ẹ̀ mú wọ́n pínlẹ̀ fún wọn. pé o ìlà ti rí lákó ìkàn ti rí kàn wẹ̀wẹ̀ ẹ̀jẹ̀ ìkó nǹkan tó kiri ó pé kú bẹ́ẹ̀ ni ìwọ ti rí ó pẹja. ẹ rí ìwọ ìbọn olúyọ̀lé bá sọ̀run o rí gbogbo láti tó bẹ́ẹ̀ láti gbogbo ẹkùn èpo ni o lọ́dọ̀ṣogbo ni o lọ́dí gbogbo ọ̀nà ilẹ̀ èkìtì wọ ìpínlẹ̀ ondo lọ́hùn di gbogbo ọbẹ̀ mú kọ́ gbà mú ṣinṣinṣin ogunkógun tó bá fẹ́ wọlé ńbẹ̀ ó dọwọ́ rẹ ìwọ ni kó o máa dojú kọ ẹ kó o máa dojú kọ tó bá ṣe é ṣe o gbogbo ilẹ̀ tí àwọn ìlọrin ti gbà kọ́ ọ gbà á ogun gbógun tí ìlọrin bá fẹ́ gbé gbàbẹ̀ ń wá ìbà olúyọ̀lé ó di tiẹ̀ o gẹ́gẹ́ bí ara àpàdé tí wọ́n ṣe nu. nígbà ìbà olúyọ̀lé padà délé gẹ́gẹ́ bí Baṣọ̀run Ọ̀yọ́ tó ti gba oyè ibà a tó máa ń pe ba sọ̀rọ̀ ní ibà a sì máa ń pe àwọn ààrẹ ọ̀kùnrin kàkàǹfò náà ní ibà toróyè ogun ni ibà a lè pè bíi jẹ́nẹ́rà oyè ogun ni nígbà olúyọ̀lé padà délé ó wá pe eléèpo ọ̀rẹ́ rẹ̀ tó ṣàlátìlẹ́yìn fún wá jẹ ìbálógun o tá à ń pè ní balógun ìbálógun kì í ṣe babalógun ní balógun ìbálógun ni ló di balógun ilé èkó kọjálẹ mo ti sọ ìtàn ilé sanmi dòjòyè mo ti sọ ìtàn ìbọn olúyọ̀lé ẹ lọ wò ó lẹ́yìn ìgbà náà ni lọ́ wá pé ta ló pè ọ wá pé ọ̀dẹ́rìn lọ ọmọ ìlú olúpọ̀nà lẹ́gbẹ̀ẹ́ ìwó ni ọ̀dẹ́rìn lọ báyìí ni ọ̀dẹ́rìn lọ ṣe jẹ balógun ìbàdàn àkọ́kọ́ lẹ́yìn rẹ̀ àwọn tó wá jẹ oyè tẹ̀lé lájùmọ̀kẹ́ ó jẹ ọ̀tún balógun ọ̀pẹ́ àgbé tóun náà pàpà tó jẹ baálẹ̀ ìbàdàn ó jẹ òsì balógun tó kí oníbùdó tí ń ṣe ọ̀gá balógun ìbíkúlé tó kọ rẹ̀ náà tún mi gbogbo ìlú tìtìtìtì ọjẹ́ sẹ́ríkì ìbàdàn babalọ́lá ọjẹ́ àṣìpa oyèsílẹ̀ olúgbòde tóun náà tún jẹ baálẹ̀ ìbàdàn tí ìbíkúlé tó jẹ balógun fún tí ògúnmọ́lá tó jẹ ọ̀tún balógun fún òun náà jẹ abẹsẹ̀ ògúnrẹ́nu òun jẹ sàrùmí ẹ pé ọ̀ṣun ni ló sàrùmí tó bógun lọ ní oníyẹ̀fun lógun ẹ̀gbá ó jẹ́ bákan náà lẹ́yìn èyàn àwọn míì ta tó fún lóyè ní yẹ́rọ ń bí oúnjẹ àgbà akin oúnjẹ àgbà akin lóyè tó ń jẹ lẹ́yìn ìgbà náà tọ́wá joyè kẹ́hìn ní délé solú lọ́jà àárẹ̀ àgùrù délé solú lọ́pàá tó wá lọ tẹ òjé padà òjé ẹ̀gbá tó ti tú òun lálágbára Ọ̀yọ́ tó àpà lọ sí ibẹ̀ tó tún lọ tún ibẹ̀ tẹ̀ padà gẹ́gẹ́ bí ìwádìí wọ́n ní ọmọ ìjẹ́rù ìní délé solú yìí ó sì tún ní àbúrò kan ọ̀nà àbúrò ìgbà bá fẹ́ sọ̀tàn délé solú ọ̀nà bùnmínú àti ọ̀nílé délósolú tẹ́mi rẹ̀ gùn gùn gùn gùn àti tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọdún mélòó ni ọ̀ní tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ti lò. ṣùgbọ́n ní ìjàyè oyè méjì péré ni ààrẹ kúrunmí jẹ ọlásílọ tó jẹ́ mùsùlùmí ní balógun rẹ̀ ó fi jẹ balógun àti àjàyí ló fi jẹ ààrẹ àgòrò oyè méjì tí òun jẹnu nìbàdàn oyè oyè mẹ́sàn-án ìní ibà olúyọ̀lé èlò ń jẹ ní ìbàdàn oyè mẹ́sàn-án ló jẹ ní tààràtààrà àmọ́ lọ́dọ̀ ti kúrúnmí àwọn alágbára pọ̀ rẹpẹtẹ o ẹ̀ẹ́n tí o bá ti wo ìtàn kúrúnmí ẹ lọ wo ìtàn kúrúnmí ẹ bá ń bẹ̀ ẹ bá sì lọ sórí wẹ́bsáìtì wa www.itanyoruba.com ẹ̀ẹ́ rí ìtàn kúrúnmí náà bẹ́ẹ̀ mo rò pé gbogbo ẹ̀ láti wàgàtà àwọn ìtàn mi ẹ bá sì lọ sórí YouTube bákan náà ẹ lọ láìkì àwa tá a bá sọ pé ẹ mọ̀gbà tá a bá ṣe prógámù live lórí péèjì ìtàn yorùbá tẹ́ bá ti láìkì ìtàn yorùbá péèjì lórí facebook ẹ máa rí gbogbo bàtà máa ń ṣe ètò ẹ máa rí. báyìí ló ṣe jẹ́ o tó ṣe pé a fi ìlànà míì lélẹ̀ a sì yan àwọn olóyè gẹ́gẹ́ bí àṣà balógun ọpẹ́dọ̀lọ́ ja ogun nígbà tí ọ̀dẹ́rìnlọ́ di balógun wọ́n ní kó lọ sí ẹ̀dẹ ẹ̀dẹ tí ọ̀sẹ̀ tí òòrùn tó jẹ́ pé ọmọ ẹkùn ọ̀yọ́ kan náà jọ ni wọ́n wọ́n wá ń lọ ilé ìpò wa ní ẹ wá kí ni ẹ̀dẹ fi ṣe wá ẹ mọ̀jà abẹ́ẹ̀dẹ jà o wọ́n bá lọ ẹ̀dà o ẹ̀tún sùn ní ìlòbù lábẹ́ balógun ọdẹ́rìn lọ àmì ilé ìpò tó lóun ọ̀jẹ̀ balógun tó jẹ́ olúyọ̀lé ń bẹ láàrin wọn nígbà tí wọ́n dé ìlòbù ilé eh, ọdẹ ilé ìpò bá ní ibẹ̀ mọ̀mọ́ sí bàbá mi sí à ní fogun kó ìlú bro pàápàá ìlú abẹ́ aláàfin ọ̀yọ́ ni báyìí ni ọ̀rọ̀ ṣe rí nígbà táwọn aráàlú òbú gbọ́ wọ́n dúpẹ́ lọ́wọ́ eléèpo wọ́n wá bẹ̀rẹ̀ sí ní kó àwọn ẹ̀bùn àti gbogbo àwọn ìlú agbègbè wá pé tó ìbàdàn ẹ̀yìn lásìn àmọ́ àrà wá kun ìlòbù gbàù tára bá sì sá tó bá ṣe pé lójijì báwọn àwọn e, nílẹ̀ yorùbá ọ̀pọ̀ gba àwọn èèyàn sá lọ síbi tó bá ti ṣẹlẹ̀ wọ́n lọ dọ̀bálẹ̀ wọ́n mọ̀ ṣe káábíyèsí o kábíyèsí torí pé aláàfin Ṣàngó la kọ́kọ́ ṣe kábíyèsí fún ìdílò tó ṣe pé èdè kábíyèsí ọ̀rọ̀ ń bọ̀ ń bẹ̀ lọ́jọ́ iwájú kìí ṣe bá a ṣe ń tu àbí ìtumọ̀ táwọn wípé kábíyè ò sí fọba nǹkan ò nǹkan o nígbà tí eléèpo wa rí wípé ìdọ̀bálẹ̀ àbòsí ni ẹ bẹ́ẹ̀ lọ dọ̀ fún aláàfin Ṣàngó ó ní káwọn ọmọ ogun òun kún ó fi ìbọn lé wọn nígbà wọn wá eléèpo lọ́wọ́ gba gbogbo ohun tí wọ́n kó wá lọ́dájọ́ wọn wá dé Ìbàdàn olúyọ̀lé ẹ fi balógun lọ ọ̀rẹ́ yín wọ́n làwọn ọ̀jẹ́ àmọ́ ní ìlòbù àwọn ni wọ́n ń dájọ́ tí wọ́n ń ṣe bíi balógun o torí náà a kọ̀ wọ́n lóyè báyìí ni wàhálà ṣe ṣẹlẹ̀ ní ìbàdàn ẹ tó máa wo nǹkan mìíràn tó fẹ́ ṣẹlẹ̀ o ìbàdàn tá a rò pé yóò gbà wàhálà ẹ̀nu o lódì yí pé wọ́n bẹ̀rẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kun sí eléèpo Thank you àmọ́ ìjẹ́njẹ́ àná ó dùn mọ́ ehoro ó dùn mọ́ ehoro lẹ́nu nígbà tí Ìlọrin ti ṣẹ́gun ńlá tó ti rẹ́yìn ọba méjì tó ti pé tàǹbẹ̀lẹ̀kun Yorùbá ni òjà ṣẹ́gun Ìlọrin wá wò pé kí ló kù tá a ṣe o wọ́n wá rántí ogun polẹ̀ ẹjọ́ sí <laughs> ṣé ẹ rántí ogun polẹ̀ tí mo sọ ogun tó ṣe pé Ìjẹ̀ṣà lọ́kọ́ fi ṣẹ́gun Ìlọrin tí ọwá ní kí wọ́n lọ ṣẹ́gun wọn tó ṣe pé inú igbó àti ọ̀nà òkè yìí ni wọ́n á rí i pé àwọn ò ní gbàgbé táwọn gbà lọ́jọ́ sí ẹ jẹ́ gba ọ̀nà ọ̀fà káwọn gbà bọ́ sí òṣogbo tá a bá lè dé pápá ni dé òṣogbo àwọn gba ẹ̀yìn yọ sí tá bá fi lè rọ́ṣogbo gbà àwọn ò fi bẹ̀ ṣe ibùba láti múra láti lọ sí ilẹ̀ ìjẹ̀ṣà hmm. nígbà tí àtàwọjọ òṣogbo gbọ́ tí ìrágbìjí gbọ́ tí ìkìrún gbọ́ tí ọba àgún gbọ́ tí ìrè gbọ́ tí ẹ̀ẹ́dẹ́ àti gbogbo àwọn ìlú agbègbè wọ́n múra gbogbo wọn fohùn ṣọ̀kan yí pé ah. kìnìún mọ̀ káwa náà mọ̀ rè hmm, báyìí ni ogun ńlá ṣe bẹ̀rẹ̀ ogun ńlá bẹ̀rẹ̀ o láàrin Òṣogbo àti ogun Ìlọrin ogun yìí le ó le débi wípé kò sí méjì irú rẹ̀ Ìlọrin pinnu pé àtàbá wo ibi tí Òṣogbo wà ní ilẹ̀ Yorùbá bí ọkàn ilẹ̀ Yorùbá ni Òṣogbo wà ogun tó bá ti gba Òṣogbo yóò ráyè nà yẹn lọ sí ọ̀nà ilẹ̀ ìjẹ̀ṣà ọ̀nà ilẹ̀ èkìtì lọ òǹdó lọ ọ̀nà gbọ̀ngàn ni o lọ ọ̀nà ifẹ̀ ni o ogun náà yóò padà wá sọ́nà ìbàdàn gbogbo èmi lè wò ìbàdàn lọ ọ̀nà ìjẹ̀bú ìjẹ̀bú gbó apòmù báyìí ni ó ṣe tẹ̀ káàkiri ló fi pé ọ̀yọ́ tuntun tá a tó tó ẹ̀sẹ̀ tó gbà báyìí ni wọ́n ó sì kó o. Thank <laughs> you tí apá ọ̀tá ọjà ò ká ogun yìí mọ́ ó wò pé èwo ló tún kù tá a ṣe ọba aránṣẹ́ lọ síbàdàn bàbá wa ibà olúyọ̀lé o lóògùn ọ̀fẹ́ ẹ gbà wá o ẹ gbà wá o ìlọrin ti dé o wọ́n ti gbógun ńlá dé nígbà olúyọ̀lé gbọ́ ó gbé akọni ọ̀bẹ́lé àti ọ̀bẹ́lé àti àlàdé abínúpagún ó gbé wọn dìde pẹ̀lú ogun ńlá ó fi àwọn apá kẹ̀yẹ́ ní pé ogun tí wọ́n kó lọ́lọ́ bí ẹgbẹ̀rún kan ẹ lọ bá wọn jà lóṣogbo ẹ lọ kó Òṣogbo lọ́wọ́ kí akẹ́sẹ́gun lọ ni àmọ́ ńgbà táwọn Àlàdé Abínúpagún dé Òṣogbo wọ́n rí wípé táwọn rò kọ́ pé kì í mọ̀ ẹ́ ṣeré Ìlọrin ògún kékeré ogun ńlá tó nípọn ẹni Ìlọrin gbé wá. Àlàdé Abínúpagún ta ní kó dáàbò bo òṣo kó dáàbò bo Òṣogbo òǹgẹ́wá tó ń wá ààbò báyìí ló ṣe ránṣẹ́ padà wọ́n tún gbé àwọn ogun mílá méjì dìde láti lọ àmọ́ síbẹ̀ náà apá òka nígbà tí aláàfin àtìbá wa gbọ́ lọ́yọ̀ọ́ wípé ibo olúyọ̀lé gbé ogún ládìde tó bá ṣeé ṣe ìwọ gangan fúnra rẹ lọ ogún yìí nígbà náà ni ibo olúyọ̀lé wa ránṣẹ́ pé balógun ọ̀dẹ́rìnlọ pé tó balógun mi ọ̀dẹ́rìnlọ ò dìde o mo fẹ́ rán ọ lọ sógun o ogun ńlá kò jarú rẹ̀ rí torí pé ẹni olóyè Sami, eléèpo wọn ò jẹ́ kẹ́ ẹ jà ní Ẹdẹ àti ìlú Òbú ọ̀dà tìbọ́mọ̀ ìyá yín lẹ fẹ́ bá jà àwọn ọ̀tá yín tẹ́ fẹ́ bá jà gan-an wọ́n ti wà nítòsí torí náà wá lọ sí Òṣogbo àtòkù rẹ àtàyè rẹ mo fi ta ọ̀tá ọjà lọ́rẹ́ o lọ́ọ́ ṣẹ́gun náà àmọ́ mọ̀ wàá kú sógun òtòrógún kù tó bá mi jà àmọ́ ọdẹ́nì lọ tó bá lè ja ogun yìí tó fi lè rogun yìí ṣe ó kọ̀rẹ́ òní parẹ́ láéláé o nílẹ̀ yorùbá àti nínú ìwé ìtàn yìí pé ìńtánìkan ò ṣe rí ìwọ ló ṣe báyìí ni wọ́n ṣe gbé ọ̀pọ̀ Ọ̀rànmíyàn jáde ọ̀págun ìbàdàn là ń pè bẹ́ẹ̀ wọ́n bọ́ níbi tá à ń pè ní Ọ̀rànyàn nìbàdàn báyìí ni ọ̀dẹ́rìnlọ ló ṣe kọrí sí Òṣogbo <laughs> tó fẹ́ lọ ṣe ìńtánìkan ò ṣe rí nígbà ọdẹ́rìn lọ balógun ọdẹ́rìn lọ ìbàdàn dé òṣogbo gbogbo àwọn jagunjagun ìbàdàn pátápátá ni kò sẹ́ni tó gbẹ̀yìn ẹni wọn lọ okùn bọ olúyọ̀lé àti ilé ìpínlẹ̀ àti àwọn ọmọ ogun tá a fi máa ń dáàbò bo ìlú torí gbogbo ogun tí bá ń lọ wọn láwọn ọmọ ogun tí wọn dájọ fún ìlú padà nígbà tí ó débẹ̀ ó rí pé tóun rò kọ́ lòun bá wọ́n wá di wípé nínú odi ìlú Òṣogbo wọn ò lè jáde sí ìlú wọn wá wà wọn ò ní kojú rí Ìlọrin ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta ń lọ ọ̀sẹ̀ kan ń lọ ọ̀sẹ̀ méjì ó súnmọ́sẹ̀ mẹ́ta àkíláadé àwọn àbí àwọn àgbà léèrè wípé kí ló dé tí wọn ò lè jà wọn ní ìṣòro tí wọ́n ní ni wípé inú pápá ìlàgbègbè Òṣogbo ẹ̀sìn sì ni Ìlọrin fi ń ṣe okun àwọn Yorùbá ò sì tí ì ní èèmọ̀ láti kojú ẹ̀sìn nígbà orí báyìí nígbà tí bolúyọ̀lé wá gbọ́ ọba fún eléèpo ní odidi màálù dúdú ńlá kan kó lọ fi bọ orí rẹ̀ kó lọ gba àkóso ogun ogun ní Òṣogbo tí eléèpo bá fi lè dé Òṣogbo mo gé pépè wá tábà ti lọ wò tán lẹ́sànmí tó bá fi lè ṣẹ́gun òní òdì balógun nu tọ̀rọ̀ rọ̀ pọ̀ mẹ́mọ kàn gé pépè pé ni nígbà orí báyìí nígbà tí Ọ̀dẹ́rìnlọ́gbọ́ ọba pe ìpàdé gbogbo àwọn ológun ọ̀fẹ́ rẹ̀ ó pe gbogbo wọn pátá látòrí ọlájúmọ̀kẹ́ ni o ọpẹ́ àgbẹ̀ ni o òdélé solú ni o oyèsílẹ̀ olúgbèdé ni o tókè oníbùdó ni o yéròǹbí ni ó pe gbogbo wọn báwọn bó ṣe ògùn rẹnu báwọn ló ṣe pè wọ́n pé tó ẹ wá o ọ̀nà wo la fẹ́ dá ó sì pe gbogbo àwọn ogun òṣogbo àti gbogbo ìrágbèjì ìkírun ọba àgùn ẹ̀dẹ̀ gbogbo àwọn ìlú tí ń bẹ lágbègbè pátá náà ló pè tó fi dé ìlú gbogbo wọn náà ni wọ́n pè tẹ́jọ kóra wọn jọ pé kálukú wa bẹ̀rẹ̀ sí ní mú mọ̀ràn wa sẹ́ẹ̀rí tíyà bá jẹ èèyàn tíyà bá jẹ èèyàn yẹn a máa gbọ́n tẹ́rù bá sì Yorùbá ní pé tí ewúrẹ́ bá ta bá lé ewúrẹ́ tó bá kan ògiri a máa pojú dà nígbà tí ìyà jẹ ìran Yorùbá tẹ́rin báwọn fi ẹ̀mí ara wọn ṣòfò àṣé wọn ní làákàyè àṣé wọn lọ́pọlọ àṣé ìran olórí pípẹ́ nìran mi àṣàwọn ni wọ́n fìyà jẹra wọn. <laughs> nínú ìpàdé tí wọ́n ṣe wọ́n ní ọjà o bẹ́ẹ̀ bá mọ̀ ẹ̀sìn tí Ìlọrin ń lò tẹ́ fi ń ṣagbára bàbá wa ìjẹ́ ìmọ̀ yìí pé ẹ̀sìn ò lè ríran lóru <laughs> ẹ̀wọ̀n tá a mọ̀ láti ẹjọ́ yìí ẹ̀sìn ẹ̀sìn ò ríran lóru àwọn èèyàn a sì mọ ríran tàbá wá láwọn èèyàn ríran bó láwa ṣe ní ìsira wa pa lóru bàbá a tó ṣiṣẹ́ lórí ẹ̀ ń bọ̀ ya wọn tún jókòó wípé ọ̀dà o a lọ ẹ̀nà eegun àwọn ọmọ ológun ti mọrú ẹ̀ àwọn tá a máa ń pè fẹ́ abẹ mílísì kúròdì la máa ń pè ẹni pé èló lowó odò fàgbéjúwe odò tó wọ Ọ̀ṣun Òṣogbo odò tó wọ Òṣogbo bóyá bíi ká sọ wípé ẹyọ owó mẹ́ta ni wọ́n fi ń fo odò àbẹ́yọ owó méjì gbogbo ìyẹn ti mọ̀ kò sẹ́ tí ń gbàbẹ̀ tí ọ̀mọ̀ ọ̀dà ẹja máa sọ pé ẹyọ owó márùn tá a bá ti ní èló lowó odò ẹ tó bá sọ pé ẹyọ owó mẹ́ta ká ti mọ̀ pé bíbẹ́ lórí rẹ̀ ọ̀tánù èló lowó odò ẹ bá sọ pé ẹyọ owó márùn ara wa nu ọjà tí wọ́n sọ. àmọ́ àti ẹ̀gbọ́n náà síbẹ̀ láìní lọ ní wàá gọ̀ tó bóun ò ṣe ní fura pé à ń bọ̀ àwọn ní baba ètò tó kù dáàbò ṣètùkù ní táàmù ṣe ni pé àmọ́ kọrin ni àwa ó sòrò ilé wa o àwa ó sòrò ilé wa o ìmọ̀lẹ̀ ò pé òwe ìlọrin ò pé káwa mọ̀ sòrò pé tá a bá ń kọrin tá a ń lùlù tá a ṣe é pàmọ́lẹ̀ àwọn ìlọrin ọmọ rò yí pé àwọn wèrè tó ti bẹ̀rẹ̀ ìranu wọn ìrégbè wọn àní wọ́n wá gba ẹ̀sìn Islam wọ́n ní eléyìí náà tó dáa ṣùgbọ́n lásìkò ogun àwọn amí máa ń bẹ nígun ọ̀tún nígun òsì tí wọ́n máa ń gun orí igi tí wọ́n máa ń ṣọ́ àwọn èèyàn tàbá sì ní ká lọ mọ́ fìbọn pa wọ́n Ìlọrin ọmọ pé afẹ́ wá ká wọn mọ́ ètò kù tá a sì ní wípé ẹ mú àwọn tó bá mọ ọkọ̀ oró ta àtàwọn tó bá lè máa sọ èèyàn mú kí wọ́n di kókó lóru àwọn èyí ni wọ́n lọ sọ àwọn amí Ìlọrin wọ́n lọ mú gbogbo wọn mọ́lẹ̀ wọ́n pa wọ́n gbogbo bí táwọn amí Ìlọrin wà àwọn ọmọ Ìbàdàn wọ́n gun bẹ̀ lọ hmm, ẹ máa dé o nígbà tó di ọjọ́ tí wọ́n fi ìpàdé sí báyìí ni wọ́n ṣe jáde ní nǹkan bíi aago méjì ọ̀sán pé táwọn bá jáde nígbà ó dá o wọ́n ń lọ wọ́n ń lọ nígbà ó di kẹ̀rẹ̀ wọ́n bá tún dúró pé ẹ wá o tá a bá bẹ̀rẹ̀ ogun yìí tá a bá rò pa lè dúró di Ìlọrin títí di ọwọ́ alẹ́ tẹ̀sán òní ríran tí Ìlọrin bá tó fi jà jẹ́ wálé ẹ̀kan náà ń kọ́ a jẹ́ pé àwa la fi ogun kó Òṣogbo bàbá wo Olúyọ̀lé sọ pé ogun ò gbọ́dọ̀ kó Òṣogbo torí pé ète ńlá ni Ìlọrin ń dá <laughs> nígbà wọn wá fọkàn sí wọn ní ká jẹ́ kí ilẹ̀ ó bora nígbà ilẹ̀ bora láti kan bí ọwọ́ aago mẹ́jọ wọn ti bẹ̀rẹ̀ sí ní lùlù tí wọ́n ń lùlù oòrùn apá kan ní pé ọjọ́ mẹ́ta gan wọn tẹ̀tí ọkọ̀ fi ń lùlù oòrùn ní pé ọjọ́ méje láàfin sọ̀rọ̀ ilé wa o léè tí ò fún àwọn Ìlọrin ọkàn àwọn Ìlọrin balẹ̀ yìí pé sẹ́wọ́n lè wá bá wọn níbí àtàwọn afẹ́fẹ́ mi ara wọn ṣòfò báyìí ni àwọn ìlọrin ṣe kéyì wẹ̀lẹ́ ìkẹ́fìrí àwọn wèrè títí bẹ̀rẹ̀ wọ́n títí bẹ̀rẹ̀ kíní burúkú wọn ṣé èèyàn kọ́ ni wọ́n ń padà fi ń ṣe tuntun ní. nígbà tó yá táwọn ìlọrin ti sùn ìní ìró ìbọn àti ìró ìlú ogun bolẹ̀ ẹni orí yọ ó dilé ó di gbàgbàgbàgbàgbàgbà wọ́n jáwọ́ àgọ́ ogun àwọn ìlọrin eléyìí ni wọ́n kọ́ wọ àgọ́ rẹ̀ wọ́n pa ń gbàkúpa tó ń ṣe àtìlẹ́yìn fún ìlọrin ẹni orí yọ ó di èlólówó odò ọ̀à mẹ́ta ni ẹyọ owó mẹ́ta ni fẹ́ẹ́rù èlólówó odò márùn-ún ní ara wa ní ara wa ní báyìí ni wọ́n ṣe ṣẹ́gun o ogun tó gba gbogbo ilẹ̀ yorùbá tó lé ní ogójì ọdún tí ìlọrin ti ń kólẹ̀ yorùbá wọ́n ṣẹ́gun o Àlí Balógun tó lé ogun wá ọ̀fàràgbà ọgbẹ́ ọ̀fàràgbà ọgbẹ́ apá kan ní pé kò délé gan tó fi kú ọmọ Àlí Balógun wọ́n mú láàyè Balógun Ìlọrin wọ́n mú lóòyè ológun jimba ti ń dá kelúkelú kékelú òòyẹ̀ náà wọ́n mú un nínú àwọn tí wàá mú ọwọ́ babalógun ajíkòbí alágbára ọmọ yorùbá balógun ajíkòbí tí í ṣe balógun yorùbá àlọrin ọwọ́ sì bá olóyè ọlátẹ́jú nígbà wọn wàá mú wọn wọn lọ sí àgọ́gun nígbà wọn dé àgọ́gun wọn dá àríyálẹ̀ wọn jójójó wọn yọ̀ inú wọn dùn yìí pé àdúpẹ́ o àtọpẹ́ dá o ogun tó ṣe yí pé ó ti dà wá láàmú ó ti dà wá síbáṣìbo nílẹ̀ yorùbá ìbàdàn ó ṣẹ́gun ìbàdàn mọ́jà mọ́jà ọjọ́ ẹ wo orúkọ rẹ̀ tó fi kó ara wájú tó fi kó ara wájú lẹ́rú ogun èyí sẹ́ẹ̀ àdúpẹ́ torí wípé tá a bá ṣera wa lọ́ṣùṣọ́ wọ̀ tá a bá ṣera wa níṣọ̀kan ogun àmọ́ ṣẹ́ ogun a máa ṣẹ́ fún ni ìbàdàn ṣẹ́gun o ìbàdàn lọ gbàgbà tó gbalẹ̀ yorùbá lẹ̀ lẹ́yìn lọ́wọ́ ogun fúlàní. ìbàdàn jà mọ́ ẹni ọba bá jà ó bí ìyá ọ̀tẹ̀ ìbàdàn má jà mọ́ bí ọjọ́ sí tó jara àdúgbò. ó yẹ ẹ jẹ́ ká dìjọ re ìbàdàn nílé ìbọn olúyọ̀lé ẹ ká lọ mọ̀lú àwọn akọni ìbàdàn má jà mọ́ ẹni ọba bá jà ó bí ìyá ọ̀tẹ̀ ìbàdàn má dààmú bí ọjọ́ tí tó jara àdúgbò ọmọ lágẹlú rọra bínú gbógun ó sinmi wọ́n ti ní togun là á kò bàdàn. báyìí ni ìbò olúyọ̀lé ló ṣe ṣẹ́gun o balógun ọ̀dẹ́rìn lọ ogun àkọ́kọ́ tí àkọ́kọ́ jà gẹ́gẹ́ bíi balógun ọ̀ṣẹ́gun ìlọrin ọ̀pá wọn ń pakúpa ó lé wọn wodò wọ́n ra ológun jíńbà wọ́n rà lókun wọ́n dé lọ́wọ́ wọ́n dé lẹ́sẹ̀ ọmọ àlí balógun àtọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n mú àmọ́ ńgbà tí ìròyìn dé ọ̀dọ̀ ìbò olúyọ̀lé ìbò olúyọ̀lé ni pé ẹgbẹ́jì ológun jimba ẹgbẹ́gun ẹṣin ẹgbọ́n máa lé balógun ẹgbẹ́gun ẹṣin ẹ̀dá wọn padà sí Ìlọrin kí wọ́n gbọ̀nà rin lọ ṣùgbọ́n balógun Ajíkòbí balógun Yorùbá ẹ máa mú bọ̀ ńbàdàn olóyè Ọlátẹ́jú ẹ máa mú bọ̀ ńbàdàn àwọn àbí àwọn àgbà léèrè wípé kí ló dé tẹ́ fi fi jimba ológun lẹ̀ àti ọmọ àlè balógun wọn ní ẹsẹ̀ irú ẹ̀ àmọ́ wà lásìkò ogun o pé pẹ̀lú pẹ̀lú lẹ̀bẹ̀ ń jà ẹ̀ náà ọ̀rẹ́ àmọ́ bẹ lásìkò ogun torí pé ó ṣeéṣe kí àwọn akọni Yorùbá kan náà ń bẹ tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ wọn nígbà wọn mú olóyè Ọlátẹ́jú dé Ìbàdàn ìbò Olúyọ̀lé ní ọyẹ lọ pa torí pé ó dùn Olúyọ̀lé ẹ̀sùn tó Olúyọ̀lé fi kà ní wípé nígbà wọn pa Aláàfin Olúewu abẹ àti bàbá rẹ̀ lọ́wọ́ tí ilébẹ̀ Aláàfin Olúewu sá sí ṣùgbọ́n ọ̀rọ̀ pé méjì àwọn èèyàn ní pé nígbà ọjà jẹ wọ́n tí wọ́n ń sá lọ ìyàwó ọba olúyọ̀lé kan ọba sọ́wọ́ olóyè ọlátẹ́jú nígbà wá ni wípé ìbò olúyọ̀lé gbọ́ wá kó ẹrú méjì pé ọlátẹ́jú o fàyà mí lẹ̀ ọlátẹ́jú ọgbà ó sì wà nínú oyún gbò tó wá bímọ àti ìyàwó àtọmọ fi wọ́n lẹ̀ kò tó gbà òun lọ́wọ́ abọ́sọ́wọ́ ọba nísìn gẹ́gẹ́ bíi ẹ̀ńtà múnígbèkùn káwá wo èyí tí ìbò olúyọ̀lé ṣe tó fi jímbà ológun àtọmọ àlébálógun sọwọ́ sí emir èyí ti dájú pé wọ́n dá àwọn ọmọ ìbò olúyọ̀lé padà síbàdàn pẹ̀lú ìrọ̀rùn láti lè jọ dá ọ̀rẹ́ lẹ́yìn ìyún wọ́n wá fi balógun ajíkòbí wọ́n fi sọwọ́ sí aláàfin àtìbà nílọrin torí pé ọmọ ọlá ìlà ajíkòbí ní tààràtàrà aláàfin ọ̀yọ́ nìkan ló lè dá ẹjọ́ tiẹ̀ ó ní ó ní supreme tó lè dá ẹjọ́ rẹ̀ nígbà wọ́n débẹ̀ wọ́n bá aláàfin àtìbá níbi tí àwọn ọmọ ogun rẹ̀ ti ń ṣe ìgbáradì ó ní gbogbo wọn bẹ́ẹ̀ ti tó bí ẹgbẹ̀rún kan àbí wọ́n jù bẹ́ẹ̀ lọ ọyá ẹdojú òbẹ̀kọ ajíkòbí ìlànà yẹn sọ pé ọ̀tá tí ajíkòbí gbà kó tó dágbére fáyé ó lé ní ọ̀tá ẹgbẹ̀rún kan gẹ́gẹ́ bí jagunjagun bẹ́ẹ̀ ni ìbò olúyọ̀lé ni ló ṣe ṣẹ́gun ti ọ̀dẹ́rìnlọ èrè ọ̀dẹ́rìnlọ tó ṣẹ́gun yìí ìní ń bẹ ní mọ̀pó tẹ bá ti dé mọ̀pó níbàdàn ní níta mẹ́rin ní mọ̀pó ẹ ti rí èrè ọ̀dẹ́rìnlọ ìní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yìn mọ̀pó náà lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí Jímọ̀ Ọ̀jàba níwájú mọ́ṣáláṣí Jímọ̀ Ọ̀jàba ní ẹ̀yìn ààfin Olúbàdàn ní mọ̀pó lọ́jà àbá ibẹ̀ ni kí lorúkọ ẹ̀ ibẹ̀ nílé Balógun Ọ̀dẹ́rìnlọ ibẹ̀ nílé Balógun Ọ̀dẹ́rìnlọ ibẹ̀ ló wà odidi ọ̀rọ̀ nu báyìí ni ogun ṣe ṣẹ́ o tí Ìlọrin sì gbé jẹ́ láti ìgbà náà Ìlọrin ò tún dẹ́ lásà yàtọ̀ sáwọn ìlú tó ti wà lọ́wọ́ wọn àmọ́ fẹ́ gbógun lọ sílé Èkìtì ni o àwọn fẹ́ gbógun torí pé lásìkò tá à ń sọ yìí wọ́n ti gba àwọn ilẹ̀ èkìtì ilẹ̀ ilẹ̀ ìjẹ̀ṣà ẹni wọn ò tí ì rí gbà wọ́n ti fogun gba ìgbéró tẹ́ bá wo ìpínlẹ̀ kwara tòní àwọn èkìtì kan wọ́n ń bẹ ní ìpínlẹ̀ kwara arabi tí ọ̀rọ̀ ti rí bó ṣe rí ńgbà náà nu kó tó di wípé ìbàdàn tó wá ja ogun àjàṣẹ́ ṣùgbọ́n apanilẹ́yìn ikú àfọ̀njá abadé bíi ogun òṣogbo hmm. lẹ́yìn ogun òṣogbo nǹkan mà tún ṣẹlẹ̀ ṣe é rántí pé Kúrúnmí ni Kakanfò ní ìlú Ìjàyè ṣe é rántí pé Sódẹkẹ lolórí àwọn Ẹ̀gbá lábẹ́kúta ṣe é rántí pé ìbò Olúyọ̀lé Basọ̀run Ọ̀yọ́ tó sì bá àwọn Basọ̀run máa burú gan ńlọ́sẹ̀gùn yìí hmm, ṣe é rántí pé alágbára kíkanjú jagunjagun ló di Aláàfin Ọ̀yọ́ Àtìbà ṣe é gbàgbé ṣe é gbàgbé pé mo ní Èkìtì ó ti bọ́ sí abẹ́ àwọn ìlọrin <laughs> ṣèrántí mọdákẹ́kẹ́ àti ifẹ̀ ṣe é gbàgbé ṣèrántí pé ọ̀yọ́ ilé ó ti tú <laughs> ṣèrántí pé ògbómọ̀ṣọ́ àwọn alágbára àwọn àwọn akíkanjú èèyàn ní bẹ́ńbẹ́ ṣe é gbàgbé ìkòyí lọ́dọ̀ ṣìyàn bọ́lá mo sọ fún wa wípé ìran ogun yìí ó ti ń ran ilẹ̀ àwórì àti ilẹ̀ rẹ́mọ ó sì ti ń ran ilẹ̀ yewa. Hmm torí náà o ìgbà tá a tún mọ̀ múra tá a bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tá a bá sinmi bí ọjọ́ mélòó kan iná ẹ̀ ni lẹ́yìn Ògún Òṣogbo <laughs> lẹ́yìn Ògún Òṣogbo àwọn àgbà ní pé ó yẹ kí Aláàfin Àtìbá ó gbé ogun ńlá dìde ogun ńlá tó yẹ káláàfin Àtìbá ó gbé dìde ká sì lọ́ọ́ fi ká àwọn Ìlọrin mọ́ torí pé òfò ńlá ló ṣe Ìlọrin lógun Òṣogbo ká sì gba Ìlọrin padà yí pé kò sí ní tó yẹ kí Aláàfin Àtìbá ó má gbé ogun ńlá dìde kí lè ro ti yín lẹ́yìn ogun ẹ ẹ fi àtẹ̀ránṣẹ́ yín sọwọ́ sórí whatsapp line mi pé lẹ́yìn ogun Òṣogbo ká tó wá bẹ̀rẹ̀ káwọn bá a ṣe fọkàn tẹ̀lé wa pé ṣé lóòótọ́ ni ó yẹ kí Aláàfin Àtìbà kí ó gbé ogun ládìde kí ó tún gbé lọ Ìlọrin bẹ́ẹ̀ ṣe máa ń ṣe <laughs> ẹ̀kejì ìní pé ẹ má gbàgbé ọṣẹ́ tí rẹ̀ ń ṣe o àti ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kú tí máa ń dìde ṣékú tó pẹ́ lẹ́dì rẹ sọgbọ́dọ̀ tó pẹ́ léwúrẹ́ Aláàfin Àtìbà ṣẹ̀rántí <laughs> èyí tó tún wá jù ni wípé ìjọlẹ́tọ̀ ó sì tọ́ bí ìbò olúyọ̀lé ṣe fi jíǹbà ológun àti ọmọ àlí balógun tó fi ṣọwọ́ sí ìlọrin padà gbòròpẹ́ǹdé lẹ́yìn ogun òṣogbo ipa wo ni ìbàdàn bóò ni ìbàdàn ṣe jẹ́ ẹ̀gbọ́n wọn ní ìbàdàn ló di alágbára ilẹ̀ yorùbá ìní wá ń pàṣẹ ìbàdàn di rúlà aláṣẹ ló di alágbára lẹ́yìn ogun Òṣogbo ìtorí pé òun ló gba gbogbo ilẹ̀ Yorùbá lẹ̀ ẹ lè fi àtẹ̀ránṣẹ́ yín ṣọwọ́ o sórí WhatsApp mi plus two three four plus two three four eight zero two three six eight seven four three two ẹ pé ká mọ èrò tiyín náà pé lẹ́yìn ogun lẹ́yìn ikú ààrẹ ọ̀nà kakanfò àfọ̀njá ká tó wá bẹ̀rẹ̀ ìtàn ńlá míì tá a bẹ̀rẹ̀ tá a pè ní lẹ́yìn ogun Òṣogbo torí pé alágbẹ̀dẹ mi ti ń durin ẹ̀rì ibi tí mò ń bọ̀ ẹ̀rì ibi tí mò ń bọ̀ kábà lè mọ̀ tọ́lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí n tá ń pè é fún àti n tá ń sọ ká mọ ibi tá ń lọ ká mọ ibi tá a ti lè dúró ká sì mọ bí ọmọ Yorùbá bẹnu owó òsèkò tá a ṣe ṣọ̀kan tá a ṣe ṣọ̀kan ẹnikẹ́ni la ṣẹ̀dá lè gbé dìde o wípé kọ́ wá gbalẹ̀ Yorùbá lẹ̀ kọ́ wá gbalẹ̀ Yorùbá lẹ̀ ta ló lè mọ̀ yìí pé àtìbà ládùúrú tó ti ṣe tó di bọ́ọ̀lù ọ̀rìn dọ́rẹ̀ẹ́ iná ìjọwà tó ní àwọn èèyàn ìjọwà gbalẹ̀ yorùbá lẹ̀ tí ó sì fi òpin sí i lẹ́yìn eléyìí ìlọrin wọn ṣèwé ajẹ́gbẹ́jẹ́mọ́wọ́ ẹgbọ́n sí lóòótọ́ ni ìlọrin tún padà wá hmm, yorùbá ìgbà tó bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ ẹgbọ́n ogun ológun jálumi ta ló jagun jálumi wọ́n ní ògbórí ẹ̀fọ̀n ló ja ogun jálumi ògbórí ẹ̀fọ̀n tó ń ṣe balógun ìbàdàn láyé ààrẹ ọ̀nà kakanfò látòwòsà wọn lòun lọ́jà ogun jálumi tẹ́bá fẹ́ pè tẹ́bá fẹ́ dá sí ètò ní alẹ́ òǹkẹ̀rọ tẹ́fì pèmí náà ní whatsapp line mi ò tẹ́bá gbórí whatsapp lẹ́fẹ́ pè sí ẹ pè sórí plus two three four x zero two three six eight seven four three two tàbí kẹ́ ẹ pè sí àpè tààràtààrà ẹ lè pè sórí zero eight zero three two eight five five eight eight eight náà lẹ́fi lè pẹ̀lẹ́ fi bá wa dá sí ètò tá a pè ní lẹ́yìn ikú àfàjá tá a bá dé apá kẹẹ̀ẹ́dógún tá a fi ẹnu rẹ̀ gúnlẹ̀. bákan náà bí mo ṣe máa ń sọ o ìtàn Yorùbá ogún gbogbo wa ni o ìdí nìyí tó ṣe pé wẹ́bsáìtì ìtàn yorùbá www.itanyoruba.com itanyoruba.com ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ gbogbo àwọn nǹkan pátápátá náà lẹ́ẹ̀mọ́ rí ń bẹ̀ oríṣiríṣi àwọn yàrá ní bẹ̀rẹ̀ tó pé a sì ń ṣiṣẹ́ lọ́wọ́ àmọ́ gba àwọn nǹkan wa àti kó bẹ̀ fún wa ẹ sì lè máa rá àwọn nǹkan wa náà lórí youtube ìtàn yorùbá wá sọ pé ìtàn yorùbá tv ẹ ẹ já lọ darapọ̀ mọ́ lórí youtube ẹ máa rí àwọn nǹkan wa pẹ̀lú lórí facebook náà ẹ lọ láìkì péèjì ìtàn yorùbá lórí facebook ẹ máa rí àwọn ìtàn wa ẹ sì máa mọ àwọn àkókò tá à ń ṣe ìtàn bákan náà àwa náà ẹjẹ́ á dìde ká darapọ̀ máwọn tó ń ṣe alátìlẹyìn ètò yín ètò wa ìtàn yorùbá torí pé ogún gbogbo wa ni mo fi ń dúpẹ́ o yorùbá ní pé bọ́kọ̀ọ̀kan ò rejì ìkan ọ̀ lọ báwọn kan bá láwọn òkúta táwọn ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀ ló di pàtàkì ìgbónlé mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yà látìlẹ̀ tó ṣe pé ẹ̀jọ́jú ó tì wá mo sì kẹ́yìn náà ẹ̀yìn tẹ̀ ń lùlù kówó kówó kówó ọlọ́run ò ní jẹ́ kówó araba owó mọ́ o ojú tì rókò mo dúpẹ́ o. ọmọ yorùbá nù torí pé wọn ò rò mọ̀ pé ìtàn yorùbá wọn ò tiẹ̀ fẹ́ kó dúró wọn ò fẹ́ kó digi àlọ́yè àmọ́ mo dúpẹ́ o ẹ rí i pé ọ̀pọ̀ lápẹ́ ojú ẹ̀mí ọ̀wà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tá a jọ wà lórí WhatsApp group àwọn tó ṣe pé wọ́n ń sa látìlẹ́yìn wa tọkàntọkàn ní gbogbo ìgbà ẹ mo dúpẹ́ o mo tọ́pẹ́ dá lọ́wọ́ gbogbo yín mo tọ́pẹ́ dá lọ́wọ́ yín mo dúpẹ́ o mo dúpẹ́ gidi gan ni ẹ jẹ́ ń gbé ìpè mo rò pé lórílẹ̀‐èdè ẹ jẹ́ ń gbé ìpè mm-hmm. ìpè méjì ló wọlé papọ̀ ìpè méjì ló wọlé papọ̀ ẹ kú alẹ́ o. ẹ kú alẹ́ o. ìrẹ̀ kálẹ́ sà o. orúkọ yẹn àti ibi tẹ́ ẹ ti ń pè. tó ẹ bá wa dá sí ètò. ẹ bẹ́ẹ̀ ni a ti sọ̀kò fún ìdí kan lágbára ọlọ́ngbà tá a bá bẹ̀rẹ̀ ìta tó máa ìtàmì ìta tó máa kán lù

adé wọn ní ládé ládé ládé aláàfin ọ̀ládé adé aládékó la gbà fún aláàfin àbí adé orólú la gbà fún aláàfin tàbí adé olúfọ́ la gbà fún aláàfin ọ̀rọ̀ adé tà ń sọ̀rọ̀ nípa rẹ̀ adé mẹ́ta adé Odùduwà ń bẹ adé Ọ̀rànmíyàn ń bẹ adé Ṣàngó ń bẹ adé ètò Odùduwà ẹ̀tọ́ ni fún Ọ̀rànmíyàn kó ní kọ́gbà adé yìí tá à ń sọ adé tí wọ́n fún ẹ̀ńlá adé ètò Ọ̀rànmíyàn tí wọ́n fún Ọ̀rànmíyàn là ń sọ là ń sọ kì ṣe adé mẹ́ta ní bẹ lọ́yọ̀ tó jẹ́ adé ńlá ẹ má sì gbọ́ tọ́rọ́pọ̀lọpọ̀ tá a bá ń sọ̀rọ̀ òun èyí yan apá kan láàkàn máa fi wò igun kan láà máa fi wò ẹ torí pé àwọn àwọn tí wọ́n ń sọ làwọn olúfọ́n àwọn ibẹ̀ gangan ni ọ̀rọ̀ tó ń jẹ́ máa dé ìran Ọbàtálá níbẹ̀ ládé ti bẹ̀rẹ̀ àwọn ni gangan ni wọ́n pilẹ̀ tá à ń pè ládé ààrẹ àwọn gangan ni wọ́n pilẹ̀ rẹ̀ ọ̀rọ̀ dídì ọ̀rọ̀ bùnmí lèyìn o dídì ọ̀rọ̀ bùnmí ni tọ́rọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ìtàn tá bá ń gbọ́ tá bá wá sọ fún wa pé ẹnìkan ní nǹkan àbẹ́ nìkan ṣáájú wa níbi nǹkan àìfẹ́ gbà bá a dé ààrẹ bí ọ̀ní ṣe ń dé ààrẹ làwọn olúfọ́n ni wọ́n ń dé adé ààrẹ ìfọ́n ọ̀ṣun ó sì ìlú ń sọ rò pé yóò ti yanjú bá hmm. bá fẹ́ pè bí mo ṣe sọ pé bá dá sétò ẹ jẹ́ kí n gbé ìpè ẹ jẹ́ n gbé ìpè orúkọ yín àti ibi tẹ́ ti ń pè. orúkọ mi ni abdulhafiz hamzat láti south africa. tó bá wa dá sí ètò. yà ẹ ẹ mo kí yín sẹ kó ètò ẹ. ẹ kú òǹbí kíní à ń gbọ́ yín padà ohun tí n tẹ́ ń wò á tó ń gbọ́ ẹ kú òǹbí. Ah, ẹ kúrò ń bẹ̀. ẹ ká gbọ́ yín dáadáa mo ti kúrò ń bẹ báyìí. mo ní ìbéèrè méjì kan tí mo fẹ́ béèrè ní sáà ẹ sọ̀rọ̀ nípa Ọ̀yọ́ Ọ̀yọ́ ilé hmm. ẹ dẹ̀ tún sọ̀rọ̀ nípa Ọ̀yọ́ Kàtúndà hmm. so ìgbà tí ẹ sọ pé wọ́n ti àwọn àwọn Ìlọrin tó gba Ọ̀yọ́ Kàtúndà pé wọ́n wá pé Aláàfin Àtìbà wọ́n á lọ sí Ọ̀yọ́ Ọ̀gàgàgọ́jà so èyí sọ pé ìlọrin gbà ó mo ní àwọn èèyàn sá kò ń bẹ wọn eh, tó tú ẹ̀ẹ́dọ́ sá kúrò ń bẹ mm-hmm, torí ìlọrin ò gbógun wọn bẹ bẹ́ẹ̀ ni ẹ̀ẹ́dọ́ sá kúrò lọ́yọ̀ kàtúngà pé so wọn á lọ ẹ eh, wọn á eh, Ọ̀yọ́ tí àbáwá ọ̀gá àgọ́ ọjà òun á fi ṣe Ọ̀yọ́ present by so tẹ́tẹ́ mi wá fẹ́ béèrè ni pé nínú àwọn ìwé wọn máa sọ wípé Ọ̀yọ́ bíi oríṣi mẹ́ta náà lò wọn kọ́kọ́ lo Ọ̀yọ́ kàtúngà wọ́n tún lo ọ̀yọ́ gbòó wọ́n tún wá àá lo ọ̀yọ́ present ọ̀yọ́ tá a wà yìí sèmi wá fẹ́ béèrè pé ṣé láti Katunga straight náà ti wá sí ọ̀yọ́ àgọ́jà ni báwo wá ni ti gbòó ṣe dé ọ̀yọ́ tá kọ́kọ́ tẹ̀ ibi ta a tẹ̀ sínú là ń pè ní Katunga ibi tá a bá wá gbé lọ wọ́n sì ń dúró lórí orúkọ yẹn náà orúkọ ìpìlẹ̀ agbègbè ibi tá a kọ́kọ́ tẹ̀ sí ẹni ń jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ wa pín mi tí a bá lọ wo ta ni ta ni Yorùbá mo ti sọ̀túnmọ́ Khartoum àti Katunga àti ìbáṣepọ̀ tí ń bẹ láàrin òun àti èdè Sudan Khartoum tó jẹ́ olúùlú Sudan orílẹ̀-èdè Sudan. so orúkọ yẹn lọ́kàn lórúkọ yẹn ní bọ̀ ibi tí wọ́n wà lónìí. ẹ rí i pé ńgbà wọn débi tí wọ́n wà lónìí àgọ́ ọ̀já ló ń jẹ́ nígbà ọ̀yá aṣọ di eh. Ọ̀yọ́ àti Ìbà làwa tó yí padà sí Ọ̀yọ́. Okay àgbà tó bá yẹ pé wọ́n fẹ́ bèrè má bínú ìgbà tó bá yẹ pé wọ́n pè kàtúngà náà tí wọ́n máa pè kàtúngà náà ní president Ọ̀yọ́ eléyìí náà. ẹ Ọ̀yọ́ sẹrí agbègbè ibi tá a tẹ̀lú yẹn gangan sí ní jẹ́bẹ̀ Ọ̀yọ́ gangan la máa ń pè ṣùgbọ́n agbègbè ibi tá a òun ni sẹpẹ láti lè jẹ́ káwọn èèyàn mọ̀ nípa ìlú wo lẹ ń lọ Ọ̀yọ́ ni ewé kàtúngà so kí wọ́n lè mọ̀ pé kankan náà ni ẹ rí irú ẹ náà ni kódà ó pẹ́ àgọ́ àgọ́ ń làwọn kan ń pè ń làwọn kan ń pè ọ̀yọ́ tòní ó pẹ́pẹ́pẹ́pẹ́ àgọ́ ni wọ́n ń pè bàbá rẹ ti yé. ó ti yé mi ó ti yé mi sà ọ̀rọ̀ ẹ ṣe gan sọ́lọ́ ma. ẹ ṣe pọ̀ <laughs> tó o bá bá a ṣe ń retí kẹ́yìn èyí ó pè wá ń retí kẹ́yìn èyí ó pè kẹ́ tó bá wa dá sí ètò. Thank you tó oníyanṣe o ọlọ́kàṣe gbogbo ẹ̀yin tẹ́ bá wa fi ìfẹ́ jẹ́ gbogbo pátápátá pátágbà náà ni àkí ẹ̀ṣẹ̀ àdúpẹ́ o ẹ̀ṣẹ̀ àdúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe àtìlẹ́yìn fún wa ẹ̀yin tó ṣe pé tọkàntọkàn kì í ṣe à ń gbádùn yín nìkan o bí kò ṣe wípé ogún tí a jọ gbé kalẹ̀ bó ni ò sí ní bó ni ò sí ní parẹ́ torí pé ìtàn Yorùbá ẹ jẹ́ ká sapá wa ká ṣe ojúṣe wa o ẹ ká sapá wa ká ṣe ojúṣe wa lílọ bíbọ̀ wíwá ìtàn ti ṣe ìwádìí tọ̀sán tòru tó ní tó ní agbára ni iṣẹ́ tó ní agbára ni tó mo fi ń dúpẹ́ òun mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ṣe alátìlẹyìn ètò yìí àti gbogbo ẹ̀yin tẹ́ sọ pé ká má dàákọ yín pátápátá mo dúpẹ́ òun mo tọpẹ́ dá tọ́rọ́pọ̀lọpọ̀ yẹn ló ní ká má dá orúkọ àwọn tó ṣe pé wọ́n sì ṣe àtìlẹyìn àtẹ̀yìn tí àdárúkọ yín àtàwọn sọ pé nínú ètò yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn irinṣẹ́ ni ẹ fi ṣọwọ́ sí wa mo dúpẹ́ òun mo mọ̀ lóore àpadà sí ibú àpadà sí ìgbà kò ní bá yín o mo sì dúpẹ́ ọlọ́run gba àwọn tó ṣe tí wọ́n dúró tì mí àwọn tó pé àjọṣe kò nílé mo dúpẹ́ lọ́wọ́ ọmọ mi ojú tó lé ojú tó ko mo dúpẹ́ mo dúpẹ́ gidi gan mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin afẹ́nifẹ́re bákan náà ni mo sì dúpẹ́ lọ́wọ́ abdulmumin lánàṣẹ ọmọ àáfàá ńlá nígboro ìbàdàn ni lánàṣẹ ní lánàṣẹ ní arẹmọ ní ilẹ̀ ìbàdàn ọmọ jagunjagun ní ìdílé lánàṣẹ tí àáfàá ńlá tó wá jáde níbẹ̀ mo dúpẹ́ o mo dúpẹ́ o ọkàn sí mi ní ọkàn sí mi ní òní ọkàn sí mi lónìí mo dúpẹ́ mo tọ́pẹ́ dá ẹ jẹ́ n gbé pè ẹ jẹ́ n gbé pè ẹ jẹ́ n gbé pè torí afẹ́ máa tàtàrí àmọ́ àwọn àpè ń wọlé ń ríra wọn ẹ kú alẹ́ o. ẹ̀lú ẹ kalẹ́ o. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè o. ọlọ́jẹ sam láti lẹ ní orílẹ̀-èdè Germany. tó ẹ bá wa dá sétò. ẹ kú ètò bàbá o. ọlọ́run bàbá àdọ̀tún. àṣẹ o. ẹ ìbéèrè mi ìbéèrè mi ni pé ní ìgbà tí Àtìbà jẹ ọba tán ní Ọ̀yọ́ ní àgọ́ ọ̀jà. Àwọn pọ́pátì tí eh, Emir Sítà wa kó ńgbà yẹn pẹ̀lú àjọṣepọ̀ wọn ǹjẹ́ ó rí àwọn kinní yẹn gbà padà? Ìbéèrè mi nìyẹn eh, ọ̀lẹ̀lẹ̀ tó bá ti wọnú ẹ̀kọ́ kò tó jáde mọ́ ẹni tí wọ́n bá ti gba àwọn òtún rí gbà mọ́ o torí pé a pé àfitọ́ ẹgbẹ́ wọn bá lè gbógun lọ Ìlọrin ni wọ́n lè rí irú nǹkan bẹ́ẹ̀ gbà padà tó bá lè gbógun lọ lọrin iná lè rírun nǹkan bẹ́ẹ̀ gbà gbọ́dọ̀ yẹn ti yanjú. ó yanjú sà. torí etí etí máa ń ṣẹlẹ̀ lu tọ́pọ̀lọpọ̀ nǹkan àmọ́ bá a ṣe pé Ọ̀yọ́ náà bá wá fi ọjà jẹ Ìlọrin tó gbé ọjà tí wọ́n fi jẹ wọ́n ọjà náà wá pọ̀ àwọn náà wá lè fi ìyún fi àǹfààní ìsọgbọ́dá o àwọn nǹkan tẹ́ ẹ ti kó o àwọn náà ká ṣe pàṣípààrọ̀ ká ṣe pàṣípààrọ̀ àbí àwọn èèyàn tí wọ́n bá gbà wọ́n lè fi ṣe pàṣípààrọ̀ ẹ̀kọ́ kan báyìí wá kábà lè mm, bóyàn ṣe nílù tó oníyẹnṣe o ọlọ́dẹ̀ṣe gbẹ̀yìn tẹ́ bá wa jẹ́ òwe pátápátá ni mo kí o ẹ lè kàn sí mi lórí whatsapp mi lẹ́yìn ètò lórí plus two three four eight zero two three six eight seven four three two ẹ mo dúpẹ́ o títí ìgbà tá a tún pàdé mi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ilé ló tún kí a pé ká mọ̀ ọ́ múra sílẹ̀ ìtàn ńlá tá a pè ní kíni <laughs> lẹ́yìn ogun òṣogbo lẹ́yìn ogun òṣogbo kí ló ṣẹlẹ̀ ipa wo ló ń kálukú tó kó kí ni yorùbá tó fojú ara wọn rí lẹ́yìn ogun òṣogbo títí ìgbà náà á tó kàn sí yín o ẹ̀yà látìlẹyìn gbogbo tó èmi àmọ́ wípé ejò kò ní rọ́ọ̀lù wèrè pé láyé èkó dúró ó sí fìlà fún gbogbo orí adé o ó sí fìlà fún gbogbo orí adé ejò kò ní rọ́ọ̀lù wèrè pé kó tún dúró o mo kí bàbá mi àrólé Oòduà ilé Ifẹ̀ ò ní bàjẹ́ o orírun wa ò ní parun o ká ṣera wa lọ́kàn o káàkiri tìbútòrò olùkọ́ àgbà Laji Abbas ń sọ ìtàn fún ìlọsíwájú ni èyí tẹ̀ sí ń dúnkokò lásán ewúrẹ́ yín fẹsẹ̀ halẹ̀ ni kò lè polówó ẹ̀ jẹ <laughs> ọ̀nà míyàn àsìkò ti wà rèé ẹni ọlọ́run dá tí ò ṣe farawé bẹ́ẹ̀ wá wá wá wá wá ẹ̀ lérí ẹ̀ kàn sáré lórí asán ni títí ìgbà tá a pàdé èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Laji Abbas ló ń kí wa pé ẹ jókòó nírọ̀lú wèrè pé láyé èkó dúró ire o. borí bá ti kú kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀pọ̀ òmùwẹ̀ o ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan ọlọ́run ọba ló rán ẹ olùkọ́.